akérèdọ́lù sọ̀rẹ́ńdà ó gbéjọba sílẹ̀ fún gbákejì ẹ̀ ó ṣeé ṣe kí rògbòdìyàn òṣèlú tó mi ìpínlẹ̀ Ondo lògbòlògbò láti bí oṣù mẹ́fà sẹ́yìn di ohun ìgbàgbé láìpẹ́ yìí pẹ̀lú bí gómìnà Rotimi Akérèdọ́lù ti ṣe sọ̀rẹ́ńdà tó sì ní òun ti ṣetán láti gbé ìjọba fún igbákejì ọ̀hún Lucky Ayédatiwa láti máa ṣèjọba lọ gẹ́gẹ́ bí adelé gómìnà nítorí ara rẹ̀ tí kò yá tó sì tún fẹ́ mú kó rìnrìn àjò lọ sí òkè òkun fún ìtọ́jú tó péye èyí farahàn nínú àtẹ̀jáde kan tí akọ̀wé ìròyìn gómìnà Richard Ọlátúndé fi ṣọwọ́ sáwọn akọ̀ròyìn lọ́sàn-án ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ kejìlá oṣù kejìlá ọdún yìí Ọlátúndé sọ nínú àtẹ̀jáde rẹ̀ pé ní ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹtàlá oṣù kejìlá yìí ni ọ̀gá ọ̀hún fẹ́ bẹ̀rẹ̀ ìsinmi ọlọ́jọ́ gbọọrọ kó lè láǹfààní láti mójútó ìlera rẹ̀ dáadáa nítorí ìgbésẹ̀ yìí ṣe pàtàkì púpọ̀ lásìkò yìí torí òwe àwọn àgbà kan tó ní ìlera lọ́rọ̀ ó ní kò sóhun méjì tí arákùnrin fẹ́ lọ ṣe ju kó mójútó ìlera ara rẹ̀ lọ títí ara rẹ̀ yóò fi ya pátápátá ó fi kún un pé arákùnrin ti fọwọ́ sí i kí igbákejì rẹ̀ ìyẹn ọ̀nàrẹ́bù lọ́kì orímísùn ayédátiwa máa delédèé kó sì wà nípò adelé gómìnà láàrin àsìkò tí òun kò fi ní sí nílé ọ̀làtúndé ní àkẹ́tì ti ṣetán láti kọ̀wé sílẹ̀ ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ondo láti fi ọ̀rọ̀ náà tó wọn létí ní ìlànà tòfin Richard Gidi ni ọ̀gá òun dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn èèyàn ìpínlẹ̀ Ondo fún àtìlẹ́yìn tí wọ́n ti fún òun látẹ̀yìnwá tó sì tún ṣèlérí àti tẹ̀síwájú nínú ìgbésẹ̀ rẹ̀ lórí mímú ìdàgbàsókè tí kò lẹ́gbẹ́ bá ìpínlẹ̀ wọn akọ̀wé ìròyìn náà ni gẹ́gẹ́ bí amòfin àgbà tí ọ̀gá òun jẹ́ kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí yóò finúfíndọ̀ gbé ìjọba fún igbákejì rẹ̀ nígbà tí kò bá ti ní sí nílé nítorí ohun tó ti ṣe sẹ́yìn dáadáa ni lọ́jọ́ kìíní oṣù kẹrin ọdún 2021 ní 2022 ọjọ́ kẹta oṣù kẹrin ọdún 2023 àti ọjọ́ kẹwàá oṣù keje ọdún yìí kan náà ni aláròye gbọ́ pé kì í ṣe ojúbọ̀rọ̀ ni àwọn tí wọ́n ń ṣàtìlẹ́yìn fún akérèdọ́lù fi gbé ìjọba sílẹ̀ gẹ́gẹ́ bí ọmọọṣẹ́ rẹ̀ ṣe kéde rẹ̀ pé ó ṣe o wọ́n ní ètò tó wáyé yìí kò ṣẹ̀yìn bí ààrẹ orílẹ̀-èdè yìí bọ́lá tinubu ṣe é ṣèpàdé pàjáwìrì kan pẹ̀lú àwọn olórí àwọn aṣòfin àtàwọn èèyàn jàǹkànjàǹkàn míì nípínlẹ̀ Ondo lálẹ́ ọjọ́ ajé Monday ọjọ́ kọkànlá oṣù kejìlá yìí níbi tó ti pàṣẹ pé kí Akérédolú gbé ìjọba fún igbákejì rẹ̀ láì fi àkókò ṣòfò rárá níbi tó sọ ọ́ dé níṣẹ́ ni ààrẹ pàṣẹ pé kí ó fi ìbuwọ́lù orí ẹ̀rọ ayélujára sí lẹ́tà tó fẹ́ kọ yìí nítorí ó hàn gbangba pé gómìnà yìí kò lè kọwọ́ bọ̀wé fúnra rẹ̀ pẹ̀lú ipò tó wà òun kò sì fẹ́ kó jẹ́ pé ìbuwọ́lù yìí ló máa dá ètò náà dúró tẹ́ ò bá gbàgbé nínú oṣù kẹsànán ọdún yìí ni gómìnà ọ̀hún dé láti ìlú òyìnbó tó ti lọ gba ìtọ́jú tí àwọn ọmọlẹ́yìn rẹ̀ sì sọ pé ara ọkùnrin náà ti yá dáadáa ṣùgbọ́n tí kò yọjú sí ìpínlẹ̀ Ondo látìgbà náà tó jẹ́ pé ìlú Ìbàdàn ni arákùnrin jókòó sí látìgbà náà ni eku kò sì ti ké bí eku tí ẹyẹ kò sì ké bí ẹyẹ nípínlẹ̀ ọ̀hún tí àwọn olóṣèlú kan sì ń lo àǹfààní náà láti fi orúkọ gómìnà tí ara rẹ̀ kò yá ọ̀hún lu jìbìtì káàkiri yìí lọ́sẹ̀ tó kọjá ẹgbẹ́ kan jáde tí wọ́n sì fún àwọn aṣòfin ní gbèdéke ọ̀sẹ̀ méjì láti rí i pé Akérédolú kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ ó sì gbéjọba fún igbákejì rẹ̀ bákan náà ni ẹgbẹ́ òṣèlú PDP lóńdó pàápàá fi ìgbà kan pariwo síta pé arákùnrin kò gbádùn kí wọ́n jẹ́ kí igbákejì rẹ̀ máa ṣèjọba lọ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni Ọmọyẹlé Sowore tí ń múra ìpàdé àti ìfẹ̀hónúhàn lórí bí wọn kò ṣe gbé ìjọba fún igbákejì gómìnà Ṣòwòrẹ́ ní Akérédolú gbọ́dọ̀ fi ipò sílẹ̀ nítorí àìlera rẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ ìfẹ̀hónúhàn tó lágbára yóò wáyé nílùú Àkúrẹ́ ẹnu eléyìí ni wọ́n wà tí ìkéde fi wáyé pé gómìnà náà yóò gbé ìjọba fún igbákejì rẹ̀ lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹtàlá oṣù yìí pẹ̀lú bó ṣe fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò láti lọ tọ́jú ara rẹ̀ lókè òkun pẹ̀lú ìkéde yìí ó ṣeé ṣe kí wàhálà òṣèlú àti bí àwọn kan ṣe ń forúkọ gómìnà náà ṣe oríṣiríṣi àwọn ohun tí kò bójúmu táwọn kan sì ń lo ayédèrú ìfọwọ́síwèé rẹ̀ dohun ìgbàgbé kí ohun gbogbo sì yàtọ̀ ní ìpínlẹ̀ náà báyìí olùṣeyẹ iyadé ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún aláròye online television.